irú kí lèyí wòlíì kérúbù fún tẹ̀gbọ́n-tàbúrò lóyún ní ṣọ́ọ̀ṣì ẹ̀ eré lẹ́lẹ́lẹ́ ni bàbá àwọn ọmọbìnrin méjì tí wọ́n jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò kan sá lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá àjùwọ̀n nípínlẹ̀ Ògùn tó ké gbàjarè fáwọn agbófinró náà pé kí wọ́n gba òun lọ́wọ́ ìmọ̀ tóun kàn yìí ó ní wòlíì ìjọ kérúbù àti sẹ́ráfù táwọn ọmọ òun ọmọ ọdún mẹ́tàlá àti ẹ̀gbọ́n ẹ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún lọ Joseph Ògúndèjì ẹni ọgbọ̀n ọdún ló ń ku àwọn ọmọ náà mọ́lẹ̀ pẹ̀lú ìbálòpọ̀ tipátipá ó sì ti fún ọ̀kan nínú wọn lóyún nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí fi ṣọwọ́ sáláròyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí ó ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá yìí làwọn agbófinró tẹ̀sán àjùwọ̀n lọ fi páńpẹ́ òfin gbé òjíṣẹ́ ọlọ́run afurasí ọ̀daràn yìí lẹ́yìn tí wọ́n ti gbọ́ ẹ̀sùn tí bàbá àwọn ọmọ náà fi kàn án bàbá yìí rojọ́ ní tẹ̀sán pé níṣe làwọn aládùúgbò kan ta òun lólobó pé kóun kíyèsí ọmọbìnrin òun ó jọ pé ọmọ náà ti fẹ́ra kù lòun bá pe ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n forúkọ bò láṣìírí náà láti mọ ohun tó ṣẹlẹ̀ ó ní ṣe lòun kọ hà nígbà tọmọbìnrin náà jẹ́wọ́ pé lóòótọ́ lòun ti di abara méjì nígbà tóun sì bíi pé ta ló fún un lóyún ló bá ní wòlíì Ògúndèjì ni àwọn ọlọ́pàá ṣèwádìí lọ́wọ́ afurasí náà bóyá wọ́n purọ́ mọ́ ọ ni ṣùgbọ́n wòlíì yìí ní kò sírọ́ níbẹ̀ o ó lóòótọ́ ni àmọ́ òun kọ́ lòun jẹ̀bi iṣẹ́ èṣù ni nígbà tí ìwádìí ń tẹ̀síwájú ni àṣírí tú pé jẹdẹjẹdẹ kì í jẹ ọ̀kan ṣíwọ́ ni wòlíì fáwọn ọmọ bàbá yìí ṣe wọ́n ní bó ṣe ń bá ẹ̀gbọ́n láṣepọ̀ ló ń gun àbúrò bíi kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ọmọ náà ṣàlàyé pé ilé tí wòlíì yìí ń gbé wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì wọ́n nígbàkúgbà táwọn bá ti wá ṣe ìṣọ́ òru ní ṣọ́ọ̀ṣì náà ló máa ń sọ fáwọn pé tíṣọ́ òru bá ti parí láago mẹ́ta òru káwọn lọ dúró de òun nílé rẹ̀ òun tó bá sì dé bá wọn níbẹ̀ wọn ló máa ń fáwọn ní kinní kan báyìí lá táwọn bá ti lá kinní ọ̀ràn ọ̀hún tán níṣe làwọn máa sùn lọ fọnfọn ìgbà táwọn bá sì tají làwọn yóò rí pé jagunlabi ti kiri wà lábẹ́ àwọn wọ́n tún bi wọ́n léèrè ìdí tí wọn ò fi fọ̀rọ̀ náà tó àwọn òbí wọn létí wọ́n sì fèsì pé wòlíì yìí ti kìlọ̀ gidi fáwọn pé ẹ̀dá ọlọ́run kan ò gbọ́dọ̀ gbọ́ ohun tó ṣẹlẹ̀ lẹ́nu àwọn o torí ikú òjijì ló máa ṣẹlẹ̀ sáwọn táwọn bá fi ṣẹnu fóró nípa ẹ̀ ẹ̀rù èyí ni kò jẹ́ káwọn fẹjọ́ rẹ̀ sùn wọ́n tún bi wòlíì bóyá òótọ́ lọ̀rọ̀ táwọn ọmọ yìí sọ ṣùgbọ́n kò fèsì mọ́ níṣe ló kàn ń wọlé sùn ó ní kí wọ́n dáríji òun ṣá kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Bankole ti pàṣẹ pé kí wọ́n taari wòlíì Ògúndèjì sí ẹ̀ka tí wọ́n ti ń tọpinpin ìwà ṣíṣe ọmọdé níṣekúṣe àti ìfiniṣẹrú ó ní káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ túbọ̀ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ yìí dáadáa torí láìpẹ́ ni afurasí náà yóò káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.